àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí hadith tí a حديث كتاب رياض الصالحين ترى ايتي كان وافاوا افاوا النووي رحمه الله تعالى ثم كوجو ايتو كفوا ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tọ́píkì tí a ń ká lọ òun náà ní báàbù bayan kathratu turk alkhair ojú pọ́nà tí a ti fẹ́ ṣe àlàyé fúnra wa pé àwọn ojú ọ̀nà téèyàn máa fi ń wá ojú rí ọlọ́run ó pọ̀ púpọ̀ nínú Islam tó pọ̀ bọ́ba lágbára yìí ọlágbára yìí bọ́ba lọ́gbára yìí ọlágbára yìí. gẹ́gẹ́ bá ti máa ń ṣàlàyé fún wa ní gbogbo gba ni pé turuku tọ́lọ́wọ́n bá tànàbí ẹ̀ tí yàfa dakọ̀ yà yìí kò mí ni aturuku asòfìyà kò mí ni rẹ̀ léyìí tí àwọn isufi táwọn máa ń gbà lérò tábà wo àwọn àhádìtò tí a ń kà fúnra wa ẹ̀rí pé ń ṣàlàyé fún wa pé a ọ̀nà pọ̀ tá a fi ń wá ojú rí ọlọ́run ọba tó ń ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ ká fojúlẹ̀ ká fi kan lẹ́nu àwọn ọ̀nà dáadáa yìí ká má ṣe torí pé àwọn ọ̀nà tá a lè fi rójú ọlọ́run ọba ni wọ́n àdìsí ti há ká lé lábẹ́ ọ̀rọ̀ náà òun ni hadithu asaba. As السابع وعنه أي عن أبي ذر ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith tá n ká yá yín láti rí alákọ̀ọ́kọ́ tó fi délé lẹ́ẹ̀kejì ẹnìkan náà nígbà gbogbo ẹ̀ wá òun náà ni Abu Dharr عن النبي صلى الله عليه وسلم قال من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة النزلا كلما غدا أو راح متفق متفق عليه Abu Dharri ọlọmọ ayọnu sí olóhùn gba àhàdìtò yìí wá látọ̀dọ̀ anabi wa muhammad kọ́l wula nabi ni man ghada ila almasjid aw rah gbogbo ẹni tó bá jásí pé ìmọ̀ tètè lọ mọ́sálásí láti bá ìrun jamaa ní ìrun àárọ̀ aw àbí máa tètè lọ sí mọ́sálásí. Si láti bá irun kó lè bá kírun ní jàmá láwọn àrùn tó yàtọ̀ sí irun àárọ̀ ó bẹ̀rẹ̀ láti irun zórí ní asri magbe isha ṣùgọ́dá òun dó fún ìmá tètè lọ síbi irun asọ́bọ̀ rọ́ọ̀ àwọn àrùn tí ó yàtọ̀ sí irun àṣùbà àyílá aláṣà ìmọ̀gbé isha anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tí bá ń gbìyànjú tó já sí pé ìmọ̀ tètè lọ mọ́sálásí lánìyàn pé kó lè bá a rí irun kí ní jama'a anabi sallallahu alayhi wa sallam anabi ni a'adallahu lahu fil nuzula bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba yóò máa para àgbéga rẹ̀ ibùsọ ibùjókòsí rẹ̀ ní ọmọjó tóbi sí ní ọgbà àlìjánná kullama ghada awraha gbogbo ìgbà tí wọ́n ti ń dájí tí ń tètè lọ sí mọ́sálásí láti kírun jàmá bẹ́ẹ̀ náà ní kórè ó máa ga sí lọ́dọ̀ ọlọ́run ọba lálìjánná muttafaqun alayhi alimami bukhari àti imam muslim. muslim wọn lọ gba hadithu yìí wá so hadithu yìí náà òun náà ń ṣe àlàyé fún wa látara pé nínú ọ̀nà dáadáa nínú iṣẹ́ dáadáa tá a tún lè máa ṣe tí ládàáwó fi lékún lọ́dọ̀ ọlọ́run òun ni ká máa yára lọ sí mọ́sálásí kálíbà kírun ní jàmá tí ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ẹlòmíì ò ka ìkírun jàmá kò ká sí. Si àkọ́kọ́ náà ọ̀ràn yẹn ni bọ̀tí ndélé yìí sọ ni pé ìmọ̀ tètè lọ ìmọ̀ tètè lọ so that kọ́dà ìkọ́ ọmọ kò ní bọ́mọ yàn lọ́wọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ òun kà á kún ibẹ̀ lẹ́lòmí ó ti ní ó dìgbà tó ń bá gbọ́ ìkọ́ ọmọ kó ń dìde ibi tó ń bá wà ó dìgbà tó ń bá gbọ́ ìkọ́ ọmọ kó tó fi sẹ́ẹ̀ ń lẹ̀ gbogbo eléyìí àṣìṣe gbáà ni àìsí mọ́ orin ńláńlá tí ń bẹ́ẹ̀ bí ìdíje máa kírun ní jama ìkànnì àwọn sọ̀hábà abdullahi ibn umar radiyallahu ta'ala anihuma wọ́n níjọ́ kan ó wà nínú oko rẹ̀ oko tó wà yìí nínú àwọn oko tó já sí pé ó níye lérí nínú oko rẹ̀ ni ní Madina yẹ pé oko tó dáa jù nínú oko rẹ̀ ibẹ̀ ló wà ń jọ náà wọ́n wá pèrún kò wá gbọ́ kò gbọ́ ìrún pípé ni o nínú oko ìgbà tó fi àwọn pé ah bójú ọjọ́ ti rí yìí ó yẹ kí ti pèrún ni wọ́n lọ sí mọ́sálásí ìgbà tí ó dé tí ó dé mọ́sálásí yóò sálọ láyọ̀ sí gbogbo ẹ̀ rọ́kà kan ti bọ́ wọn lọ́wọ́ rọ́kà mélòó rọ́kà ẹ̀ ọ̀kan ó ti bọ́ wọn lọ́wọ́ ọkàn wa bàjẹ́ ẹnu rọ́kà ẹ̀ ọ̀kan tó bọ́ wọn lọ́wọ́ yìí ó sì banújẹ́ ó sì bá lọ́kàn jẹ́ pé a òun mọ̀ ṣòfò kódà wọn níjọ́ náà lọ́hùn-ún oko tó wà òun ni ó fi ṣe sọ́dákọ̀ látara pé bóyá ó lè di ipò rọ́kà kan tó bọ́ mọ́ lọ́wọ́ yìí ẹlòmíì kátó àtọ́ pé rọ́kà méjì ànínú jẹ̀mọ́ kọ́dà kò ní bá ẹlòmíì lọ́kàn jẹ́ bẹ́ẹ̀ sì ni ó yẹ kéèyàn máa bọkàn jẹ́ tí oore kan bá bọ́ fún yàn nínú rí alikiyama àmọ́ tó rí ayé bá bọ́ fún wa ó la máa bọkàn jẹ́ bẹ́ẹ̀ bá ń wá sẹ́nìsì abanafẹ́sẹ̀ promotion tó bá bọ́ wọn lọ́wọ́ kéèyàn bọkàn jẹ́ abólé ti débi iṣẹ́ wọ́n wá já two hundred nínú owó rẹ̀ two hundred naira nínú ló sì bàjẹ́ subhanallah sọ́dọ̀ tó ọlọ́run ẹ jẹ́ kí tí àwọn nǹkan bá ti ń bọ́ tí bá ti ń bọ́ fún wa nínú ẹ̀sìn ẹ dákun ó yẹ kí wọ́n bọ̀kan wa jẹ́ á bọ́sibọ́sí ó dídí irun jẹ̀máà oní ó bọ́mọ lómi lọ́wọ́ kẹ́ wá béèrè pé kí ni ń ṣe tí ìjọba fi bọ́mọ lọ́wọ́ kò ní nǹkan báyìí tọ́ka sí àwọn nǹkan tí ò ní túmọ̀ nù sẹ̀ríà ni. na hadith tó tẹ̀lé hadith tẹ̀lé kẹjọ wà á ní hu àìdọ̀ wọ́n tó gba hadith yìí látọ̀ dọ̀ Abu Dharri qal ó ní sallallahu alayhi wa sallam. يا نساء المسلمات لا تحكرن جارة لجاريتها ولو فرسنا شات النبي صلى الله عليه وسلم النبي ني ó dájú ọ̀rọ̀ yìí àwọn obìnrin mùsùlùmí látara pé àwọn náà ní sábà máa ń dáná anabi sallallahu alayhi wa sallam ni wọn sọ fún wa pé yá nisa al muslimat mo pe ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ ẹ̀yin tẹ́ jupá jùsẹ̀ ẹ̀lẹ́fọ́ náà ó ní látà kìrọ̀ nà járíyà tó ń lè járíyà ti hà járíyà tó ń òun náà ni bóyá obìnrin ó ní obìnrin kan tó jẹ́ aládùúgbò pẹ̀lú arábìnrin kan kò gbọ́dọ̀ fojú kéré dáadáa ládùúgbò rẹ̀ kankan dáadáa tó yẹ ká mọ̀ sáládùúgbò anabi ní ẹ̀yin obìnrin bó bá ti wù kí dáadáa ń kéré tó nínú àwọn dáadáa tí islam gba aláyè rẹ̀ ká máa ṣe fáwọn aládùúgbò wa anabi lẹ́yìn obìnrin ẹ má fojú kéré rẹ̀ aláì àwọn obìnrin wa ti sin àwọn fojú kéré rẹ̀ anabi ní sallallahu alayhi wa sallam anabi ní walaw furisina shaat kódà bó ṣe pé díẹ̀ ẹran tẹ́ ẹ sè ọ̀rọ̀ ajá díẹ̀ níwọ̀n kò sì já fún ẹ̀yin ni ẹ tẹ́sítì ẹ̀ o Ànábì ní gbogbo dáadáa tí ẹ máa ń ṣe fáwọn aládùúgbò yẹn ẹ̀yin obìnrin ẹ má fojú kéré rẹ̀ lẹ́wọ̀n àmọ́ ẹ̀rọ ẹlòmíì lónìí ẹlòmíì tẹ̀ kó láládùúgbò wọ́n jọ ń gbélé pọ̀ ni ó sì mọ̀ fáwọn eléyìí bọ́lọ̀ sì ṣe ti wọ́n tọ̀ bóyá wọn dáná àbóúnjẹ tí wọ́n ń dá gan kò tó wọ́n jẹ àbí wọ́n kàn wọ́n kàn ro ọmọlá náà ni wọ́n sì ṣe ọ̀run ńlá lásán sí òun funfun lójú bẹ́ẹ̀ ẹ̀yin tí kọ́dà yẹn tó dín ẹran tí anabi sallallahu alaihi wasallam àbó ṣe bá sí ẹran kan ẹ fáwọn náà fara dáadáa lélẹ́yìí ó ṣe kéré máa ń ó ní tí wọ́n fi gbà ní iwájú ọlọ́run ọba muttafaqun alayhi alimam bukhari àti muslim gba hadisi yìí náà wá hadisi ẹlẹ́kẹ̀sán lábẹ́ hadisi náà wà á níhu àìdọ́ Abu Dharri òun náà ló tún gba hadisi yìí wá o àní nabiyyi sallallahu alayhi wa sallam ó ń látọ̀dọ̀ anabiwa muhammad qal anabini al-iman. بدع وسبعون أو بدع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياة شعبة من الإيمان متفق عليه anabi sallallahu alayhi wa sallam anabi ní al-iman ìta ń pè ní ìgbàgbọ́ bid'un wa sab'un anabi ní taati kìíní kan ní ìta ń pè ní bid'un òun ni kátó wá láti mẹ́ta lọ sí mẹ́sàn-án nínú kó pé seventy seventy seventy three or seventy four to seventy nine anabi sallallahu alayhi wa sallam ó ní imani ìpele rẹ̀ ìpele seventy kìíní kan ni ìpele rẹ̀ lé seventy káàfin sọ pé imani jura wọn lọ aw bid'un wa situn shu'ba àbí kó wípé sixty kìíní ni anabi ni fa afdoluha èyí tó wá ní ọlá jù nínú iman tabasa ní ìpele kan rèé ìpele kan rèé a rí pé kan dájú kan lọ mọ́tò rèé mọ́tò rèé mọ́tò rèé mọ́tò dájú àwọn lọ ilé rèé ilé rèé ilé rèé ilé dájú àwọn lọ kọ́dà bá lu ẹ̀ ó dájú àwọn lọ kọ́dà bí táwọn ti ń yàgbẹ́ náà ó dájú àwọn lọ anabi ní iman ní níbo náà ti rí náà nù fa afdoluha èyí tó họlọ́lá jù nù imán tó ga jù anabi ni kọ́wùlù la ilaha illallah òun náà ni gbólóhùn la ilaha illallah òun ló ga jù gbólóhùn yìí ni máa ń mú yẹn islam bí yẹn bá ti wí tó sì tọkàn yẹn wá mùsùlùmí lèyàn bí yẹn bá wí tó tọkàn yẹn wá mùsùlùmí lèyàn tí yẹn bá wí àwa ń ti wa sónídìí ká béèrè pé sótọkàn rẹ wá kò nídìí ó tọkàn rẹ wá kò tọkàn rẹ wá ọ̀dọ̀ Ọlọ́run láàfin yóò ti sí bẹ́ẹ̀ bá ti sọ la ilaha illallah tá a sì rí i pé ó ṣiṣẹ́ kan tó takò mùjára dùkú yẹn ní la ilaha illallah kọ́nà ọba ti wù kó múra tá a bá rí i pé iṣẹ́ ọwọ́ rẹ̀ takò ti ń wí yìí láàánú pé kò tọkàn rẹ̀ wá kò dúró lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ sọlẹ yìí la kesi dáadáa ìyẹn ló fa anabi sallallahu alayhi wa sallam ó gbé àwọn sọhábà dìde lọ́jọ́ kan fún jihad wọn wá ń lọ bí arákùnrin kan ṣe rí àwọn sọhábà yìí bó ṣe rí wọn ó wá gbóhùn sókè ó ní la àwọn sọ̀hábà ní káwọn filẹ̀ usama bunu zayd usama ní ẹ má jà filẹ̀ o ń wí ẹ̀rù ń bà ní nítorí pé ó rí wa ẹ̀rù wa ń bà olóòfìsì la ilaha ó láwọn ò ní filẹ̀ àwọn yòókù ní jà filẹ̀ ó lóun ò ní filẹ̀ faqatalahu usama usama bá pa gbàtàn dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọn á sàlàyé fún anabi tó ṣẹlẹ̀ anabi wa dájú kọ usama akọtatahu ba'dama qala la ilaha illallah ṣé lóòótọ́ lọ pa lẹ́yìn ìgbà tó sọ pé la ó tún wá rìpítì ẹ̀fọ́ anabi pé kò tọ́kàn wa. wá anabi ni ṣé wọ́n rán mi kí wọ́n wọ kan ni anabi wa sọ pé wá dúdú alikiyama tó bá fẹ́ fi la ilaha illallah yìí tó fẹ́ fi dìfẹ́ǹdì ara rẹ̀ kí ló fẹ́ sọ ọkàn òsàmà ó bàjẹ́ njọ́ náà nítorí lẹ́yìn tí yẹn bá ti rí gbólóhùn la ilaha òun ni abdulul iman. iman ló fi jẹ́ pé bí láìláìlá aláwa fi lè bàjẹ́ gbogbo tí ń jẹ́ ìmọ̀ ní bàjẹ́ lára yẹn nu torí pé òun ni ó ga jù nínú ìmọ̀ àwọn yòókù àwọn iṣẹ́ yòókù tó jẹ́ ìmọ̀ àwọn tí wọ́n lè má ba gbogbo ìmọ̀ nù yẹn jẹ́ àmọ́ láìláìlá bóun bá ti bàjẹ́ lára ẹ̀ dá èèyàn ti fínísì nù. No so anabi ni wa afdoluha kawlu la ilaha illallah èyí tó ní ọlá jù nínú iman òun la ilaha illallah anabi ni wa adinaha èyí tó wá lọlẹ̀ jù ń bẹ̀ pépé the last one èyí tó kéré jù pé ní à èyí ò tẹ̀ ní imani rárá bí kò mọ̀ nílé yìí kọ́ imatatul adha ani tariq ibi tí ma ní parí sínú pé èyí tẹ ní mọ́ni subhanallah kọ́lọ̀ tún àwùjọ tó wáyé ṣe o ìzírò lọ́pọ̀lọpọ̀ yìí mọ́ ní àwọn èèyàn wà á dín náà hà anabi lili èyí tó lọlẹ̀ jù yìí mọ́ ní tó lọlẹ̀ jù òní imatatul adha ani tariq òní kárí nǹkan tó lè pààyàn la lójú ọ̀nà kà mọ́ ajẹ́kùtì yẹn bá tẹ̀ wáá rí n tó lè pààyàn lójú ọ̀nà tí ò bá mu sílẹ̀ wá ní ìmánì nù torí ibi tí ìmánì ìmánì tó kéré jù nù sotabari nǹkan tó lè pààyàn la lójú ọ̀nà ká mu mí ni alámàtìlì ìmánì àpẹẹrẹ ní ìmánì ni so ẹ wo Islam ìmánù alikọ́ọ̀lù alamal so ìmánì iṣẹ́ náà máa iṣẹ́ wà lára ìmánì iṣẹ́ tẹ̀yàn máa ń ṣe. Iman fi hàn pé lágbájá ní Iman. tẹ́bárẹ́ nìkan tó dìde torí n tó lè pààyàn la lójú ọ̀nà tó wá mú ó ní ìmọ̀ ẹ wá wo àwùjọ ti wà yìí ó tún bọ̀ pé kò yẹ ká máa ba ọ̀nà jẹ́ gbogbo n tó lè pààyàn la lójú ọ̀nà kò yẹ ká máa ṣe tẹ́bá gbogbo ọ̀nà wa nísìnyí wọ́n máa ń gbẹ káàkiri wọ́n tún gbẹ kan lọ́dọ̀ mọ́ra bá nísìnyí wọ́n gbẹ báwọn kọ́lá wọn lè filẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ sì ni kò yẹ kán filẹ̀ síbẹ̀ pé débi pé ẹlòmí mọ́tò fi wá kọjá ń bẹ̀ lálẹ́ tí ò ní rí sẹ́kọ̀ àwọn ọ̀nà tán gbẹ́ tán gbẹ́ nísìnyí bóyá láàárọ̀ yẹn báyìí sì ni gbẹ́ ẹlòmí nísìnyí bóyá òun ti kọjá ń bẹ̀ wọn láti jẹ̀ta ni òun nílò fẹ́ kọjá ń bẹ̀ kó máa bá eré bọ̀ sẹ́kọ̀ wọn lè máa rò pé tó bá affect wọn lásán ọlọ́run ó bí ẹni tó ṣerú sẹ́wọ̀n ọlọ́run ó bí ẹni tó ṣerú tí islam dùn àlára wọn dáadáa àwọn orúkọ báyìí kí mọ́tò tẹ̀lé kọjá kótó lè kọjá bẹ́ẹ̀ wọ́n ti parí gbogbo everything àti wàá sọ àwọn ọ̀nà tó bàjẹ́ lọ gbáà olófin jẹ́ pé ìjọba islam òun níjọba tí yóò lè tún àlùmọ̀ yìí ṣe aláìláàlè kò sí mi mọ́ mi ìjọba ológun ni ẹ̀yà ń tanra wa ni ìjọba islam lè tún àlùmọ̀ yìí ṣe torí pé ẹni tó bá ní ìmánì ẹ́ èyí tó kéré jù ni pé kò ní fẹ́ káwọn yẹn máa ṣubú lójú ọ̀nà bẹ́ẹ̀ bá sì ọ̀pọ̀lọpọ̀ accident lónìí látara pọ́nà ọ̀dà ni látara pọ́nà ọ̀dà ni Umar bin Abdul Aziz lára àwọn eléré mùsùlùmí tó kọjá ni ó ní tí ẹṣin ẹṣin tó bá kọsẹ̀ ní inú ìlú tó ń wà tó ń ṣèjọba lé lórí tẹsẹ̀ yìí tẹsìn yìí fi wá hund ọlọ́run ó béèrè lọ́wọ́ òun lálẹ́ kíyàmá nítorí délé yìí gbogbo ń ta bá kó lè pààyàn la lójú ọ̀nà islam ọ̀fẹ́ ká máa fi sójú ọ̀nà ọba jẹ ọ̀gẹ̀dẹ̀ má sọ ìkó rẹ̀ sójú ọ̀nà torí èyí tó súnmọ́ ni pé òun gan máa ń yọ̀yàn ṣubú ọtún wa sọ tún sọ sí táìsì kọ́dà kò dáa kó jẹ́ pé orí táìsì ká da omi síbẹ̀ tó bá ti da omi síbẹ̀ bí ìgbà kéèyàn bá kó ìgò sójú ọ̀nà ni tó kéèyàn bá kéèyàn bá ń sa eré bọ̀ tó bá sikini tó bá gbẹ́sẹ̀ lé ó sikini yìí ó lè yọ ó sì lè hàn jì so Islam wa ẹ̀sìn ìmánì ni ẹ̀sìn tó jásí pé ó pè wá sí dáadáa ni tó á dáadáa lélẹ́yìí ká máa mú nǹkan tó lè pààyàn lá ọ̀nà bí ẹ bá rí òkúta tó wà láàrin ojú ọ̀nà mọ tó bá gba tó bá tó yẹ kọjá àbó ara tẹ etí ẹ ó lè ta tó bá tabẹ́ lómi lójúgun kí wọ́n wá rí rẹ ọ̀mù anábì ní arapọ̀ ní ìgbàgbọ́ sọlọ́n ọba ni anábì ò dákẹ́ o anábì sallallahu alaihi wasallam ó ní wal hayahu shu'bat minal iman kí n wá ní tìjú ìtìjú òun náà jẹ́ egege kan nínú iman ajẹ́pẹ́ ìtìjú ọwọ́ àárín lọ́wọ́ islam pé wá sí ìtìjú àṣẹ ìtìjú nínú iṣẹ́ tó dáa ni ká máa bá mùsùlùmí lọ́wọ́ rẹ̀ ká máa bá lọ́wọ́ mùsùlùmí ẹni tí ó bá ti ní ojú tì iman rẹ̀ ò pé kò sí kàmáàlù lè iman fẹ́ni tí ò lójú tì torí pé Ànábì ní alḥayahu shu'batun min al-iman wal-hayahu khayru anabi ni gbogbo ìtìjú látòkè délẹ̀ oore ni ẹ bá wùjọ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn obìnrin tẹ̀ ní tìjú bẹ́ẹ̀ sì ni obìnrin ló yẹ kó ní obìnrin nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn ìtàn tá a ti gbọ́ àwọn tó lu ayé lọ bóyá ẹlẹ́sìn ni àbáwọn tí ẹsẹ̀ ẹni tó máa ń ṣàfitì tìjú sí tọ́dọ̀ rẹ̀ obìnrin ni lónìí kò sí tìjú lára ìyá ọmọ ọ̀pọ̀lọpọ̀ lónìí ìgbà tí ìyá ọmọ ò ló tí ò ní tìjú ọmọ tí ó wàá bí tí ó lójú tì bí tóbìnrin ò lójú tì dé àwọn nǹkan tọkùnrin ò lè dán wò wàlẹ́ àwọn obìnrin lè dán wò ẹ wo singlet tá a máa ń wọ bí ẹ kílẹ̀ pé first year mi tí wọ́n lápá tẹ́rín báyìí singlet yé eh, amulet gbogbo náà bá pè é ẹlòmíì ò lè wọ láti yà yín dé títí mẹ́rin ayọ̀ ẹ̀kọ́ ni lọ́kùnrin mi ni o obìnrin lónìí àwọn obìnrin ti wá wọ́n wọ wọ́n wọ travel Abuja <laughs> kọ́lọ̀ mi lè out of country yóò fi travel lọ yóò sì wọ́n nù àyè bẹ́ẹ̀ yẹn rí wọn ni láàyè la àgbà kan ẹ wọ́n kò sí ojú láwùjọ yìí bọ́kùnrin bá sì travel fẹ́ wọn ni sẹ́wẹ̀rẹ̀ ni síbọ̀ tí wọ́n láti lọ iná rè <laughs> wọn ò ní bèè lọ obìnrin bẹ́ẹ̀ kọ́dà ẹ̀ wọnú léwe wa ẹ lè rí ọkùnrin tí ó wàá wọ mo ṣe júwe rẹ nì kó wàá wọ ọ̀nù campus ẹ lè rí bẹ́ẹ̀ alẹ́ àlẹ́ ilé ọkùnrin ara obìnrin lẹ́tì rí nù campus kò sí ojú tì mọ́ lára àwọn obìnrin lónìí wàláì ó sì yẹn bá ti fẹ́ níyàwó wàláì ìyàwó tó bá lójú tó kéèyàn fẹ́ o lára àwọn nǹkan téèyàn lè fi sọ pé òun ò lè fẹ́ lágbájá tí ò bá ti lójú tì ní ojú tì tí ò bí ò bá ní ojú tì í tí o bá ti ní ojú tí kò sí kò síwà dáadáa kan tẹ̀lé bá lọ́wọ́ rẹ̀ ẹni tí o lójú tí kò síwà burú tí o lè tí o lè dán o o lè o lè o lè fàyè gba àbúrò ọkọ rẹ̀ àbí iye ọkọ rẹ̀ àbí bàbá ọkọ rẹ̀ kó bá wọn sùn wá ní kí yóò ní kí lójú òrírí ẹ dákun ẹ̀yin náà afẹ́fẹ́ níyàwó ẹ máa wo obìnrin tó wá lójú tí lára nǹkan tí yẹn wò ní sọmọ yìí lójú tì kọ́mọ̀ pé ní a ṣe ń lò jáàbù nìkan kọ́ ṣe ń lò jáàbù ṣe máa ń lọ prógámù dáadáa ẹ wádìí rẹ̀ délédélé òun ló yẹ pé báwọn ará jọ́ọ̀sì máa ń gbá fẹ́ yàwó ìlànà tó dáa jù púpọ̀ ni ìlànà Islam náà sì ni kó tó di pé wọ́n fẹ́ obìnrin wọ́n mọ̀ tán yẹn ni tí o bá ti lójú tì wọn ò ní gbé wọlé obìnrin tó gbé wọlé kóbìnrin jókòó kó mọ wá sọ kó mọ wá ṣe ọ̀rọ̀ tí ò da kó mọ bú ìyá ọkọ rẹ̀ àìlójútì ni ìyá ọkọ rẹ̀ so definitely rẹ yóò bú ọkọ so lára nǹkan tí mo bá yàn lọ́kàn jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lónìí kò sójútì fún wọn ẹ wo kí sọ àwọn ọmọ anabi Shuaib àwọn ọmọ anabi Shuaib nígbàtí anabi wa musa aleyhi salatu wa salam tó bá wọn sí omi láti lè fi fún àwọn ẹran wọn mu àwọn obìnrin méjì àwọn amumi a adélé wọn kó wọn rò fún bàbá wọn bàbá wọn ní pé báwọn pé ó wá kan nu wọn kó lọ pe arákùnrin náà arábìnrin náà wá ẹ wá wọ nǹkan o wọ́n nígbà tí arábìnrin òun tí ó ké sí anabi musa ìwọ̀n à ń lẹ̀ mọ́ ó fẹ́ mọ́ lè sọ̀rọ̀ látara ojú títì látara ojú títì ẹ tún wá wo anabi musa náà ẹ wo tójú títì parí sí o anabi musa ó wá ní pé kóbìnrin yìí dùn wájú kó dó lẹ́yìn wọn kó máa wá júwe pé ẹyá ẹgbẹ́ ọ̀tún bókòdó sì máa lẹ ní máa fi ṣe báyìí ẹyá ti yà báyìí bókòdó máa fi júwe náà ní kó máa ṣe bẹ́ẹ̀ torí pé tọkùnrin bá kọjú tí obìnrin bá wà wọn ajú tóun bá wà ní ẹ̀yìn obìnrin ṣètánì lè dá wa lálẹ́ ẹ́ anabi ti sọ anabi sallallahu alayhi wa sallam anabi ni tí obìnrin bá kọjú sí yín àwòrán èṣù nígbè wa bó sì kẹ̀yìn sí yín náà àwòrán èso náà ni àgbákò méjèèjì iwájú obìnrin àti oyè obìnrin méjèèjì ní dénjà ọlọ́mọdé á kó sí i òun wa ní kó mọ lọ́wájú ẹ́n lónìí àwọn oníwọ́ọ̀rì kó mi mọ lọ́wájú wa àwọn oníwọ́ọ̀rì ẹlòmíì yóò tún mọ̀ ọ́n mọ̀ náà ni pé kó lè bá àwọn gbogbo àwọn àwọn ẹ́n ẹ ti máa bí ọlọ́run sàmọ̀nà wa ibi tá à ń lọ ni pé kéèyàn ó ní tìjú ara imani ni òun lànà bisọ sọlá ó ní gbogbo ẹni tí o bá ti lójútì ẹjọ mọ sí tó bá wù ara ẹ lójútì òun ni kéèyàn má tẹ̀lé ta ní Muhammad sàlẹ́gbà Muhammad tẹ́bá ti rẹ́ni tí ó tẹ̀lé ta nẹ́bì kò lójútì ni gbàtà ní fẹ́ hadithi hadith náà ó ní ó ní gbogbo àwọn ànẹ́bì ọlọ́run tán bá ń kírun wọ́n máa ń dawọ́ sáyà ni wa ma lam yastahi falyaf'al ma ẹni tí o bá ti wá lójútì kò mọ̀ sí tó bá wù so ara yìí lójútì òun ni kéèyàn máa ṣe tó wúyàn anabi ni ọ̀sẹ̀ báyìí wọ́n ní báyìí lọ́sẹ̀ ẹba ti rẹntí ẹba ti rẹntí ṣe bídíà kò lójútì ni ẹ̀sìn náà bídíà náà wàdúrà wọn lójútì lóòótọ́ ebídíò lójútì bá a ti ké tó yìí náà pé kíní yìí bídíà ni mòlúdì bídíà ni wọn ò sì lójútì wọ́n tún tẹ́ pósítà ẹ sì rí evidence kan fúnfara yín lóòótọ́ anabi ò ṣe àmọ́ eléyìí bídíà àìlójútì nínú alihayahu minal iman lára àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa kọ́ àwọn ọmọ alónìí ni ẹ̀kọ́ bẹyàn sí lójú tí wàláyé la àti ó ti tán láwùjọ yìí ẹ máa rí ọmọ kékeré níta yóò sì máa bú àgbàlagbà ẹgbẹ́ ìyá rẹ bẹ́ẹ̀ gbọ́n rẹ níta wàláyé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dákòtò lọ́n àwọn abimabima àwọn òbí àwọn ọmọ wa ẹjẹ́ akọ́ wọn ní ojú títì lára àwọn ọ̀nà tá a lè fi kọ́ wọn lójú títì lélẹ́yìí èyí tó bá jẹ́ ọkùnrin àbí tó bá jẹ́ obìnrin kó mọ̀ sí ipa pẹ̀lú àwọn ọkùnrin nísìnyí wọn ká kú mọ́ níjọ́ kan nǹkan ètò ẹ̀ ti dàrú tó báyìí ó ti pẹ́ díẹ̀ ní junction bẹ́ẹ̀ náà ni ọkùnrin àti obìnrin wọn àjọ ń jà wọn ń búra wọn èyí ọkùnrin wa bù láwọn èébú tẹ́ pé kéèyàn sì yóò sì bọ́lé yóò mọ̀ sunkún ó ní sè bá àìmọye òun sọ pé àìmọye ìgbà tóun ti bá ọ sí pé pọ̀ tóun ti segin ní pọ̀ ó ní àìmọye òun fi ń ṣe kíní ẹ̀ tẹ́kọ́ ọkùnrin fi gba fáàrí ni àṣà ìdá ni tó yẹ pé nǹkan tó dáa ni kí lọkùnrin yóò máa fi fi bú obìnrin sí àṣé wọ́n ń ṣe ìjàmbá fún wọn ni ẹ gbọ́n tóbi ni ó wì iye òkè ṣe kíní náà àjọgbà fúnra wa ni àjọ sí fúnra wa ni sọ́wọ́n mi tó láti ni mo ṣe àwa kan sẹ́pẹ́ àtibọ̀tán ọmọ làwọn yìí irú ọmọ báwọn ìgbọ́ ọ ní níyàwó nítorí pé ojú títì tí o ti dànù aburú gbá ẹ mẹ́mẹ́ so ara tẹ́tí mọ̀ pé yẹn ní imán òní kó lójú tì ìdán tọ́ ẹ pé ìyàwó tó ní imán láfẹ́fẹ́ ẹ jẹ́ ká wo ojú títì lára ìyàwó wa la so inú fìdí ní ká má lo imán yóò máa lójú tì láti sọ̀rọ̀ tí ò da nípa ọkọ rẹ̀ ń ta ẹlòmíì ò wọ́ọ̀yì láti sọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ ń ta ẹ̀ sálàjì ó kàn sí bá nípa ó sì bí àfa nípa ń wọ́n dá o àìlójútì ni because ojútì mi ojútì ọ̀rẹ́ mi kò ṣe kéde kan wọlé máa ń wí lówe ẹ eh? ojútì ọ̀rẹ́ mi ojútì mi náà ni àbí wọn ń pè ah, bí yẹn bá ń fi láì bí ọkọ rẹ̀ hàn ta ẹ gbọ́ wọn náà gẹ́gẹ́ fún wọn ti dẹni yẹ̀yẹ́ so anabi sallallahu alayhi wa sallam so ni alihayahu shubatun al-iman so mutafakun alayhi alimami bukhari àti imam muslim àwọn àgbà àdìsí yìí wa àdìsí ẹlẹ́kẹ̀wá wà á ní hu abudari wọn tún gba àdìsí yìí wa o anna rasulallah sallallahu alayhi wa sallam qaal wula nabi ni baynama rajulun yamshi bitariki anabi ni arákùnrin kan ó rìn lọ ní ojú ọ̀nà ishtadda alayhi al-atash ògbẹ́ wa gbẹ́ gan ògbẹ́ tó ní agbára gan wa gbẹ́ fawajada bi'ra ló bá rí kànga kan lójú ọ̀nà fanazala fiha fashariba ó wá sọ̀kalẹ̀ sínú kànga yìí ó sì mu omi. ثم خرج وجري فإذا كلب يلحث يأكل الثرى يأكل الثرى من العطش ìgbà tí ó jáde sókè ló bá rí ajá kan òun wá ń jẹ ìpè ìpè lẹ́lẹ̀ látara ògbẹ tó gbẹ ajá náà ajá yẹn bẹ̀rẹ̀ sí jẹ ìpè faqala ar-rajul arákùnrin wa ní subhanallah laqad balagha hadha al-kalb min al-atash mithla alladhi قد بلغ balagha qad balagha minni ele la ń pè ní uma fele àti uma fele kakọ anima fele gbogbo tó gbà tó tí àwùjọ wa fi worst lónìí kìí ṣe rí ìjọba nìkan àwa tá a jẹ́ aráàlú gangan gan ìtàn pè ní uma fele ò sí mọ́ ìtànpẹ̀ inú máa fẹ́lẹ̀ kò sí ma kálukú nísìnyí eré ara rẹ̀ ní dù tó bá fún ẹnìkan tó bá ní kó lọ ṣe pọ́jẹ́tì kan sádùúgbò rẹ̀ tí ó sàǹfààní fàdúgbò tó bá rí pé òun ní ní kankan mẹ́ kò sí kíni yìí kò sí ní ṣe kò sí máa fẹ́lẹ̀ ní àìsí máa fẹ́lẹ̀ oníkan fún ọ lọ́wọ́ pé owó yìí fi ṣe omi sádùúgbò yín ọ̀la ẹ̀kọ́ sì dá sápò ẹ wo ọmọ èèyàn arákùnrin yìí ó mú mi tán ló wá rí ajá tí ń jẹ ẹ̀pẹ̀ ẹ̀gbọ́n tó wí ni a onímìsì ń wájà yìí irú tó ṣe mí ní í ṣe bí ẹ bá ṣe pé irú tó ṣe mí ní í ṣe yèèpẹ̀ gígé e ṣe oúnjẹ ajá bóun náà bá padà bá débi kan òun nù padà rẹ ní tíkẹ́ bí tọ́ni máa mú ni bí èèpẹ̀ òun nù padà bá débẹ̀ kí n tẹ̀ ẹ̀rí kan sọ sínú ó ní fílìn ó ní n tó ṣeun olóbi jẹ́ pé àwọn tí wọ́n jóló wa ó yẹ ká máa rìn sí ìgboro ọ̀la ẹ̀ ẹlòmíì máa ti ṣẹlẹ̀ ń gboro ẹlòmíì tó bá ti rí ọlá ìmọ̀ gbàgbé irú ìyà tó jẹun náà rí kò sí ẹ kó máa rí bẹ́ẹ̀ tó wáyé pé kálukú máa rántí irú ìyà tó jẹ́ ni wàhálà ni máa sọ́fà tó báyìí à ń sọ́fà púpọ̀ wàhálà ìlànà àwọn olówó ń bẹ láwùjọ wa àwọn olóhùn bẹ láwùjọ wa tí wọ́n lè sànú àwọn èèyàn ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò nísìnyí tẹ báwo gbogbo ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ bó ti ládùú ilẹ̀ lábáwá ti gbàgbé sílẹ̀ ilẹ̀ lárúbáwá ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀ ti bẹ ládùúgbò yìí bó ti pọ̀ tó ó lé fọ́tì tẹ bá ẹ rí ilẹ̀ lárúbáwá ilẹ̀ lárúbáwá ti gbàgbé sílẹ̀ tí àwọn olówó èlò wọn ń gbẹ bẹ́ẹ̀ lè gbẹ́yìn ẹgbẹ́ kànga fún wa ìkálọ̀ kan nǹkan gbẹ́sí bẹ́ẹ̀ ń jó ní kásìlọ̀ kan tó ti pẹ́ díẹ̀ ó ti di ilé lẹ̀ nísìn ilé lẹ̀ ló kọ́ fún wa kéésì kanga àwọn ìmọ̀ sọ fáwọn èèyàn ilé lẹ̀ eléyìí kọ́ fún wa kéésì kanga kéèyàn mọ ìgbà ní june july tí ojú ọmọ ṣe wíì kéèyàn abẹ́ kanga gbà wọn. <laughs> Eh? ẹ kò tẹ asúnmọ́ ara àti ìgbòjú àti gbẹrun ẹ wú ọmọ ẹ̀dẹ́ ènìyàn bó ṣe bá ajá lò ajá fa lájá tí islam níbi ẹ̀ bá ń sin ajá ntí wọn máa já nínú iṣẹ́ ládàáyàn ó tó dédé òkè sóbìun ní credit ládàá ládàá tó yẹ ti ṣe lójúmọ́ báyà tó fi ẹ́ẹ̀fì tó ansẹ̀ tì í ṣe pé ó ti tún jẹ gbèsè nú bí a kàn máa jẹ mtn lónìí àbíkọ tasẹ́ẹ̀tì rẹ àbíkọ kán láyò ní kọ́ mọ́ lò mọ́ ni láyé ilé yóò sì ṣe kán tòun ti bẹ́ẹ̀ ajá tó yẹ kó tó bá tẹnu bọ̀ nǹkan wọn ni ẹ fọ́ lẹ́ẹ̀mejì tó ti bẹ́ẹ̀ ìkórira yìí ò gbọ́rọ̀ débi pé ká fìnira má já àbí ká rí kó wà nù nira ká mọ̀ yọ̀. arákùnrin yìí ó wá fira rẹ̀ ro ajá pé nítorí mu ajá yìí ti fi ń jẹ yẹ̀pẹ̀ yìí o nítorí sèmi ní í ṣe. fanazala albi arákùnrin yìí padà sínú kànga padà famalaha kufahu máàun àwọn máàn kí ni kúfù tó wọ̀ bí bàtà ó wá bu omi sínú ẹ̀ tó kún dáadáa ó bukun tó máa amsakahu bifi ó wá fi ẹnu rẹ̀ ó fi bú díẹ̀ hata rọ́kìá tí tó fi gun ó fi ẹnu rẹ̀ gbá ní òkú náà báyìí ó wá fi rí kànga ẹ̀gùn sí òkè fasakal kelbi ó wá fún ajá yìí ó fún ní omi mu ẹgbọ́n tán lẹ́bi alẹ́bi ní fàṣàkàrà lọ́hàlẹ́hù ajá yìí wá ajá yìí wá dúpẹ́ fọlọ́ọ̀ba lọ́wọ́ lọ́wọ́ kí ni lọ́wọ́ ọkùnrin yìí fàgáfọ̀rọ̀ lọ́hù lẹ́gbàá tó lọ́ọ́ dúpẹ́ fún tán ọlọ́run tó forí jìn yẹ pé àwọn ẹ̀ṣẹ̀ tọkùnrin lọ́rùn tó ní lọ́rùn látara kó sànù ajá ọlọ́run ti ṣàforíjì fún un. kọ́ọ̀lù ya Rasulullah gbàtà ní bọ́rọ̀ déyà yín pé ó tún rí àforíjì tó kó fún ajá lómi mu. àwọn sàbí wa béèrè pé inna lana fil baahim ajran ìwà nábì ṣé àtúmọ̀ gbàládá látara àwọn dábàá ni táwọn gbọ́dọ̀ dára wọn ni fakọ́l anabini fi kulli kabdin wọ́tìbátìn àjèrò kìí ṣe dábàá nìkan gbogbo tó bá ti jẹ́ da ọlọ́run tó ní ẹ̀jẹ̀ la ẹ kó tó bá ní ẹ̀jẹ̀ la tí nira bá kàn bí ẹ̀rọ àti kéré tóun tó bá rí iná yóò ṣe kí nìyí yóò họ tó bá rí ṣúgà yóò ṣe kí nìyí yóò sáré wa bẹ́ẹ̀ gbogbo gbogbo tó bá jẹ́ da ọlọ́run tó bá ní ẹ̀jẹ̀ lára anabi ní ẹ̀ máa gba aládá lórí ẹ̀ ẹ̀ sì máa gbẹ̀sẹ̀ lórí ẹ̀. a jẹ́ pé àwọn ẹran tá à ń tọ́jú àtúngbàládá lára wọn bá a ṣe fún wọn lóúnjẹ agbáládá ni torí pé ibi tó yẹ kéèyàn ti gbàládá ìyẹn lè gbẹ̀sẹ̀ ń bẹ̀ náà o tí ìbá síbo ti jẹ kó tọ́ òun lalábìnrin kan lalábìnrin kọ́dọ̀ ó wọ ná lè hírọ́tín habasatiha torí olóńgbò tóun dè mọ́lẹ̀ olóńgbò yìí fi wá kú kò sì túlẹ̀ kó lọ jẹ anabi ní kọ́lá bó ṣe pé kókó ni ó lọ sàjẹ́ lójú ọ̀nà ẹ bá kun sólógbò mọ̀ jẹ kókó but gẹ́gẹ́ bí ajá yìí náà ni bí nínú abápadà mú olóńgbò tí òní tó jẹ tó bá rí kókó yóò jẹ àbí òní jẹ lẹ́ẹ̀mọ ara àwọn ẹran míì lẹ́dà wọ́n sì máa jẹ lẹ́dà tẹ́sítì wo ni bẹ́ẹ̀ rẹ̀ ẹ mọ̀ rí ẹran míì yóò sì máa jẹ pípa kèé ṣe àkàràfà dáhà pé ń gbóná kàrà bẹ́ẹ̀ ni pépà táwọn ọmọ fi pépà léèwé kọ́dà pálí yóò máa jẹ anabi ni tó pé kò túlẹ̀ tó fi kú olófin wọnú ọlọ́ọ̀ba kọ́dà anabi sọ pé arábìnrin alágbèrè oníṣìnà àwọn agbélépawó anabi ni látara kó sànú ajá gbogbo ṣìnà tó ṣe ọlọ́sàn àmójútó rẹ̀ fún wọn ló wá ó jáde nílẹ̀ ńjọ́ kan ló wá rí ajá kan tí ń kórìí ibi kànga lòun á wò pé kò rí kankan lẹ́yìn ajá tí ń lé ajá kò rí kan wájú rẹ̀ tí ajá ń lé ajá àbúfẹ́ mú mi ni ló bá mú gba ó sọ sínú kànga ó bu fàjà ajá bá mú ọlọ́run ṣàforíjì fún so àwọn ọ̀nà tí yẹn lè fi rí oore pọ̀ so débi pé mùsùlùmí wa ni ìbá àti mọ́ ọ̀nà kan mọ́ ọ̀nà kan torí pé àmọ́ yìí tí ó ṣe kò ń gé ọlọ́run náà dáadáa bá ṣe la tahqiranna min al-ma'rufi shay'an anabi ni ẹ máa fojú kéré dáadáa kankan fati òkú kéré tó ordinary ajá lásán èèyàn máa rí àlìjẹ́ni látara wọn ordinary ajá ordinary musu lásán èèyàn lè rí iná ní àti ara wọn abiola ọba ọba alekiola masa fani agbóye ẹ̀sìn rẹ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته ìjókòó mélòó wà ní orí irun oríṣi mẹ́ta ìjókòó tó wà lórí irun alákọ̀ọ́kọ́ òun ni kéèyàn jókòó ìjókòó tí bẹ láàrin ìforíkanlẹ̀ méjèèjì táforíkanlẹ̀ lákọ̀ọ́kọ́ sẹpá jòkó kátó forí kalẹ̀ ìkejì ìjòkó ni ìjòkó erisi méjì lèyàn lè joko mbẹ èyàn lè joko, ẹfẹ sí àbí ẹ ẹyà ìlú yìí ń kọ sẹ ẹ rí se ẹyàn dídé o ẹ fi kún méjì lélẹ̀ kẹ wàá nà ẹsẹ̀ méjì sókè bákan ẹhẹn ó ẹ jòkó lẹ́sẹ̀ báwọn ẹhẹn bí wọ́n ti jòkó yìí téèyàn bá jòkó láàrin ìforíkanlẹ̀ téèyàn bá foríkanlẹ̀ lákọ̀ọ́kọ́ ó wá jòkó tó yà ní sèyí kó tó foríkanlẹ̀ kejì èèyàn lè jòkó báyìí jòkó alákọ̀ọ́kọ́ nù bákan náà níbẹ̀ òun náà láàrin ìforíkanlẹ̀ méjì báyìí kan náà èèyàn tún lè jòkó mi èyí ó jòkó lérí ẹsẹ̀ òsì ó yẹ jòkó lérí ẹsẹ̀ òsì yín kítọ̀ tó dúró bó ṣe dúró lẹ́lẹ̀ aha joko kejì nù. No ìjòkó yìí èyàn lè jòkó rẹ̀ láàrin ìfowópamọ́ méjì ẹ wá rí jòkó tasilasi yìí òun lè yóò tún jòkó níbi àtàyà alákọ̀ọ́kọ́ kò bá jẹ́ àtàyà alákọ̀ọ́kọ́ òun jẹ́ pé irun rákà méjì lẹ́ni tàbí sálámà bá ti jòkó náà nù èyàn fẹ́ kí irun subuhi yẹ kí méjì ni irú joko tẹ joko láàsì yìí oníjòkó kò lè jòkó àkọ́kọ́ òun o kò lè jòkó lẹ́yìn fún àtàyà sokoba jata ya juma kakra ka méjì lòun sòrú ẹlẹ́kejì ní òfin jòkó àbí irun tó yẹ pé olóko mẹ́ta ni tó láta ya méjì so àtàyà alákọ̀ọ́kọ́ náà irú jòkó yẹn ló jòkó èyí jòkó ẹlẹ́kejì ta ṣàlàyé o ìjòkó ẹlẹ́kejì tó wà òun ni jòkó tó yẹ pé irun ta fẹ́ kí olóko mẹ́ta ni abolóko mẹ́rin the last ti raka bẹ́ẹ̀ ti jòkó ni ẹsẹ̀ ń wà bó so wà ẹsẹ̀ ọ̀tún yóò wà bó ti wà hẹ́n ẹ wà aha ẹ wà gbèsè báyìí bẹ́ẹ̀ sì jòkó yìí akada so erisi jòkó mẹ́ta tí ó bá ṣẹ̀rí àmúnú bákan náà taba forí ẹ̀hẹ́n bó ṣe wájú pé náà wọ́n lọ́tọ̀ àbí sọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì àbí bó ṣe méjì àbí náà ẹlẹ́ẹ̀kejì taba ṣe àtàyà alákọ̀ọ́kọ́ táwẹ́ lọ Allahu Akbar sí àtìlẹ́ àti ṣe Allahu Akbar ni àbádókè méjì nìyẹn lè ṣe ẹ Allahu akbar láti lẹ̀ èyí sì lè dún kékeré sókè nìyí bí wọ́n ṣe Allahu akbar wallahu ta'ala alam sawab number two ìjókòó sinmi. bóyá níbi àtayá ni kí ẹ tún èyí lè jòkó ẹ o lè jẹ jòkó yìí mi ò gbọ́ jòkó yìí lè jòkó yìí sòsìbò tó yẹ pé hmm, ok báyìí ni bẹ́ẹ̀ ti jòkó bẹ́ẹ̀ ti kó báyìí náà jòkó bẹ́ẹ̀ náà ọ̀ya ẹ̀dẹ̀rí wálẹ̀ ẹgbẹ́ apáyún sí àyè ẹ̀fọ́ lẹ̀ ẹ̀fọ́ lọlẹ̀ ẹ̀ báyìí wọ́n bá ń kọ́ kí ẹ̀ jòkó báyìí sẹ́kà mọ́ jòkó báyìí ìjòkó eléyìí wọ̀n da nítorí àbí sọ nìyẹn ẹ̀yàn jòkó bí ajá eléyìí wọ̀n da ń tiẹ̀ number two. gbogbo ọ̀nà gbogbo náà ti wí àbí bẹ́ẹ̀ bá lágbára rẹ̀ gbogbo tó bá ń wọlé rẹ̀ wá tó ń gbọ́ tó ń gbọ́ tó ń gbọ́ ọba ti lágbára rẹ̀ ọba tó bá ti ṣe ọ̀kan ó ti wà ókè fún yàn kọ́lá bí o bá ti láwa kùhán tí wọ́n ti pẹ́ ọ̀kan tí wọ́n ti pẹ́ ọ̀kan tí wọ́n ti ṣe ó ti wà ókè fún yàn sotí bí o bá sì lágbára gbogbo ẹ̀ náà bá a láyè fi lára rẹ̀ fi ń kú náà ni. ó Okay. okay. Okay. gbogbo oúnjẹ tí wọ́n á sè fún òkú pé wọ́n ń sè òkú ìgboro jẹ́ńjẹ bí à ń sè òkú o oúnjẹ wa rè kéèyàn jẹ àgbọ̀rọ̀ jẹ ẹ̀ẹ́ òfútì ò lọ́bẹ̀ àtìyẹ́ntì ò lọ́bẹ̀ àgbọ̀rọ̀ rárá ká gbọ́ bẹ́ wọn ko èmi ò ní jẹ oúnjẹ àmàlà òkú àmọ́ ẹ bá mọ́ bẹ̀bẹ̀ kí n lọ́ra fún tí o lọ́bẹ̀ wa a lè jẹ bẹ́ẹ̀ o. <laughs> jọ méje èyí lè jẹ gbogbo náà gbogbo ọjọ́ wọn fi ń dáná lé olókùn fókùn ni èyí lè jẹ. ok ọbẹ̀ wa sẹ́kù wọ́n ti sòkú tán lónìí ọ sọ yóò sẹ́kù àwọn àtà tó sẹ́kù wọ́n á ń lò wàláwù tá bùkátọ̀ bẹ́ẹ̀ bá rí mi tó lè jẹ mọ́nà rè kí wọ́n jẹ lọ síbà ní sè pé n tó sẹ́kù nù ìyẹn lè má jẹ́ wàláwù tá làbí sọ̀rọ̀ ẹ̀ẹ́ bóyá lẹ́yìn náà ti sòkú lápòjú ẹni sì jẹ́ pé ẹ̀ bá wọn jẹ́ gbogbo ọjọ́ tó sòkú ni wọ́n ti wá sòjú tó kálukú tó wá túká àwọn ata tó wọn arákù fókù ni àbáwọn ata tó wọn sẹ́kù jẹ́kẹ́tì ìyẹn wọn tó wọn jẹ sòbá Eh. nílé yín tán gbé wá rẹ̀ ni kéèyàn téèyàn lè sá fún kò bá da ó ti ní ṣubuha so kéèyàn sá ọlọ́kan sọ̀rọ̀ náà irú kan báyìí èyí tó dá ni pé kó tó ṣẹlẹ̀ kéèyàn tó ṣe oní kéèyàn béèrè kò dáa kéèyàn ṣe tán kéèyàn máa béèrè ṣé bá ní sí i ẹ wà ẹ wà ẹ ní fóònù àwọn afa lọ́wọ́ ni àwọn afa sọ̀rọ̀ ti pọ̀ lù yà dúpẹ́ lọ́wọ́ ọba ẹ ní ara nǹkan tó kéèyàn ní bípa fóònù ọlọ́run yìí náà ni wádìí gbà mí kẹ́tọ́ ṣe ní ká ẹ ti wádìí ọ̀dọ̀ àwọn afa ọba lẹ́tọ̀ọ́ yóò lẹ́tọ̀ọ́ kò dá kẹ́ mú lọ bó bá sì mú wa kọ́dà kẹ́yìn máa gbáwẹ̀ kó ní ká mú mi omi kó mi àwọn èèmọ̀ mi bá wọn níta lè pe wàláyé ìbí kí tí o bá ti tẹ lọ́rùn ìgbọràn ṣe èyí tí o bá ti tẹ lọ́rùn àní ìbá ti tẹ lọ́rùn ẹ̀yin lè ṣe é tó bá sì lẹ́yìn lọ gbé kò sáà tó bẹ́ẹ̀ kó lọ mọ́ ọlọ́pàá wa àní kan fura sí yan àlẹ́ ìgbọ́rọ̀ mú ẹ̀sìn tèmi ò bá mú ṣẹ́gẹ́tì sí ẹ̀sìn èmi ò bá mú bẹ́ẹ̀ so yonigba wọlé ni kò sí lé torí eléyìí wọn ni kó àfọlọ́pàá mú yẹn kọ́lọ́pàá ni wọ́n lò mú ẹ bèrè bẹ́ẹ̀ ẹ mọ bèrè wọ́n <laughs> náà suspect náà wà ti mú so wọn ò ní sọ bẹ́ẹ̀ so kò yẹ kẹ́ ẹrú mú mi yẹn níparí ok. okay. okay. okay. okay. No, eso tiene. No. ẹni tí ó rajà tó wá ra pamọ́ sílé nígbà tó dẹ̀ kó lè bá a rí ta tí yóò wọ́n kó lẹ́tọ̀ọ́ ìjọba ló lẹ́tọ̀ọ́ kó ṣerú ẹ̀ gbàtí kì í máa sọ plot pé àgbàdo báyẹn jáde òní ẹ kò máa ń dínwó kó wọn ara kan lọ tọ́jú ẹ̀ àsìkò tí ó wá wọ́n kan á kó jáde fáwọn aráàlú tábà wá rí i pé ẹni tó fẹ́ ṣe é tíjọba ṣètẹ́bá wá ṣe bẹ́ẹ̀ ẹni yẹn ò ní dàníyàn wò lórí rẹ̀ bí bó bẹ́ẹ̀ pé mo fẹ́ ṣàánú àwọn aráàlú yìí ìgbà tó fi ràún náà gbà tó ra mi tó ra ó lọ àwọn twenty naira lápèjúwe lásìkò yẹn tó bá fẹ́ ta yóò ta ní twenty five naira ó wá kó pamọ́ tó bá yẹ pé ó náwó sí tó fi tọ́jú ẹ̀ ó náwó sí tó fi tọ́jú rẹ̀ yóò calculate owó tó ná yẹn yóò wá gbélé àwọn ọjà yìí ṣe pé twenty five lẹ kó ta yóò wá pín báyìí pàtó padà wá pín ó padà jẹ pé ẹyọ kọ̀ọ̀kan padà ń jẹ wá naira lérí ike kọ̀ọ̀kan ẹ pé yóò máa jẹ twenty six nù eléyìí kò é ṣe torí kó fẹ́ẹ́ jèrè àjẹjọ fi rà á nù tọ́wáyé kó sì kó pamọ́ kò náwó kankan lé lórí so twenty five tó yẹ kó tàǹgbà òun náà òun náà ni ó ta so wájú pé ó lánìyàn pé òun fẹ́ fi sànù àwọn tálíkà òun fẹ́ fi sànù àwọn tálíkà ìgbà òun lè táwọn fẹ́ mọ̀ ta ọ̀pá yẹn lè mọ̀ ta bíi forty naira so wọ́n ta ní twenty five naira pé ní àjẹfi sànù àwọn tó ara nǹkan táwọn lò wà lè mọ̀ ṣe lélẹ́yìí. láwọn tí wọ́n fi ràn tálíkà lọ́wọ́ àwọn olólù ẹ̀ka máa ṣe rú ẹ̀ àwọn oníṣe bẹ́ẹ̀ láwọn olóòtú wa ń lẹ̀ yìí ta àwọn olówó lọ àwọn lọ ti lọ ẹ̀yìn bọ̀ náà ti lọ tó bá di ti lọ mo ti ń gba kọ́lá jàkan. ẹ gba wọ́n ń sọ ń bẹ̀ tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbéṣẹ́ fún wa pé àwọn fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì kẹ́ bí mùsùlùmí kápẹ́ńtà ni wọ́n kíní kan ni wọ́n hòtẹ́ẹ̀lì èèyàn lè máa kọ́ kò sí nídìí káwọn béè lọ́wọ́ pé tọ̀ sótẹ́ẹ̀lì yìí sọ́wọ́n gbómi omi wọn bẹ̀ ni tẹ́wọ̀n tọ́tí bẹ́ẹ̀ èèyàn béèrè nínú nǹkan tó lẹ́tọ̀ọ́ láti kọ́ tẹ́yìn lè ṣiṣẹ́ tí mùsùlùmí sì lè ní òun ní hòtẹ́ẹ̀lì ìtumọ̀ táwa kan fún ní àwùjọ yìí ni ọ̀dà kọ́dà Saudi Arabia wọ́n ló tẹ́ẹ̀lì. àmọ́ tẹ́lẹ̀ wá ń sọ fún wa àwọn náà wá ń sọ pẹ́tọ̀ ọ béèrè àwọn náà wá ń sọ pé kọ́dà ọtí lẹ́yìn wọn tàn yìí. ìgbà wọn ni mùsùlùmí ni bá wọn ṣiṣẹ́ bẹ̀rẹ̀. Allahu ta'ala ala bi wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa